أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bákan náà la tọrọ àlékún ìṣẹ́ àti ìjẹ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìkẹ́ àtìgbẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn ará ilé ànábì àwọn sọ̀hábà àti gbogbo wa náà tí à ń tẹ̀lé lánàá wọn àti dídíjọ́ gbẹ̀ǹdẹ̀ alkiyama abẹ́lọ́n ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí a ti ń súnmọ́ iléyá 1447 iléyá náà ń súnmọ́ wa ìpàdé wa ọlọ́njẹ́ ọjẹ́ tayọ̀ àtàláfíà òní jímọ̀ friday tó ṣe déédéé fifteen may twenty twenty six òun ló jẹ́ twenty seven bulkada fourteen forty seven ọ̀tọ̀lá sunday òun ni twenty nine bulkada tí wọ́n bá rọ́sù lálẹ́ sunday tó túmọ̀ sí bá àti bọ́ sí monday tí monday béèrè lọ jẹ́ dùlẹ̀ one. 1447 yóò wà túmọ̀ sí wípé ọjọ́ Tuesday tí ń bọ̀ lọ́hùn òun ló máa jẹ́ Zulhijja 9 ló máa jẹ́jọ́ àràfà yọjọ́ di 26 May Wednesday 27 May yọjọ́jọ́ léyà chapter 1 àdíjọ́ pé probability 1 probability one ó lè jẹ́ bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ó lè jẹ́ bẹ́ẹ̀ kejì kamarosu lálẹ́ sunday kamarosu ní tí mo kè jẹ́ máa àbá nàbílù kamarosu ní gíní o kọjá palẹ̀ monday ni wọ́n rosu ajẹ́pẹ́gùn káàdà pé táàtù nù yóò wà jẹ́ tuesday òun ni one jẹ́mọ́sẹ̀ ń wednesday 27 may inú ọ̀jẹ̀ ya ọmọ àràfà ajẹ́pẹ́lẹ́ ọbọ̀ sí thursday may a ti fún wa ní how many probabilities now méjì kò lè sí kẹta ìkànnà méjì náà ni torípòsù ìdíra kèèpé thirty one ìmọ̀ 29 wà ìmọ̀ thirty ọlọ́run ìtọ́bárí ọjẹ́ bẹ́ẹ̀ ọlọ́run járí ní ọwọ́ parí lálámà fi tọ́ba jọmọ ilé yá kankan sí kámọ́tì ilé àfẹ́sì táǹkà lọ akẹ̀fẹ́lẹ́ ìbẹ́ lọ ni pé ètò bá rí ọjẹ́ ń bẹ̀ ti wà náà sáré o mọ́jà ṣe lórí ìdùbúlẹ̀ àìsàn mọ́jà ṣe nínú ọgbà ẹ̀wọ̀n mọ́jà ṣe nílé ìwòsàn ọlọ́run ṣe pẹ̀lú ìmọ̀ọ́nì tó pé pẹ̀lú dùnnú ayọ̀ àlàáfíà rírí tí ẹ ṣe ń bẹ̀ àwọn tó fẹ́ ká ṣe lọ́jọ́ mẹ́wàá tó lóore jù àtàwọn nǹkan mẹ́yà á padà ṣàlàyé kéékèèké ọ̀rọ̀ léyà ọ̀rọ̀ ẹran ọ̀rọ̀ ọ̀run ọ̀rọ̀ àwọn àfẹ́jù àti yapa ọlọ́ọ̀ táwọn èèyàn máa ṣe ìyẹn láti jímọ̀ á sọ díẹ̀ bẹ́ẹ̀ lónìí á dẹ̀ sọ díẹ̀ lọ́sẹ̀ tí ń bọ̀ jímọ̀ méjì tó kù ní forty so jímọ̀ tó kan náà láti gbọ́lùdé jímọ̀ tó bá tẹ̀lé àtúnṣe kí ni o àti ìṣùgbẹ́gbẹ́ àti ṣe iléyá àyámù tẹ̀ṣìrík ọdún ti lọ so jímọ̀ ẹyọ kan péré òun láti gbọ̀gbìdé and that jímọ̀ may 29 lẹ́yìn rẹ̀ àtúntì bẹ̀rẹ̀ ìjókòó ọlọ́sọ̀ọ̀sẹ̀ wa ọlọ́njẹ́ àsọ̀rìlẹ̀ tíra muharramatun ìsàánà bí anásù yẹ̀dìbò làhádàrú mẹ́nà àwọn nǹkan tó jẹ́ èèwọ̀ àwọn nǹkan èèwọ̀ tọ́já sí pé ìsàánà bí a náà sù àwa tá a jẹ́ èèyàn fọwọ́ mú with levity àwọn nǹkan ìbẹ̀rẹ̀ ọyẹ káhọ fún ni àwọn tó lè sọ̀yàn dọ́mọ náà ni ní tó lè fa kéèyàn orí ìbínú ibi tí a dé àtàrí parí ẹ̀ àwọn abọ́ sí bòmí òun ni alọ́kọ́lúwàtù bẹ̀lẹ̀ àjùnàbíyà sẹ́rà fáwọn afẹ́kọ̀ọ́ tíra àwọn nǹkan tí wọ́n kọ́ bẹ̀ àwọn nǹkan tó jẹ́ pé wà láyà fọ́bú kéré ẹ̀ lóòótọ́ ọdẹ ń sọ àwọn èèyàn lórí burúkú àáfà ń sọ̀rọ̀ ká máa wà ń pẹ̀lú bẹ́ẹ̀ àìmọye àáfà súnà lọ́padà ṣe sì náà tó báyàwó yàwó sùn ọba ọmọ obìnrin ọlọ́mọ obìnrin sùn kí ló fà wà ń kọ̀rọ̀ pẹ̀lú wọn. jẹ̀mọ́ àmọ́dọ̀kọ́ onímọ̀ọ́nì wà láì ta ni ọ́ ló bí ọ ta ni bàbá rẹ ńlẹ̀ yìí ta ni wùsáàsù rẹ tọkọ ń ta ni mọ̀rọ́bì rẹ tó rí ọ tọ́wọ́ a sọ pé ah, eh, àwọn ọkọjá wọ́n lé sùn wà pẹ̀lú rẹ̀ wọ́n wá ló onímọ̀ ni onímọ̀ ni tó ní láwà lọ́wọ́ èṣù wà lẹ́ẹ̀tọ́lọ̀ ọ̀bà láwà ta ló tó nù wa ọlọ́run máa là lọ́wọ́ ní níbi ká máa wà ń yìí pẹ̀lú ibi tá a wá dé júùzù lè an yaxtaliya fi baitin aw hujuratin aw sayaratin bi mura'atin ajnabiyatin anhu jama ẹ jẹ́ ká gbọ́ àárín yé àáfàá ní afọ fọkùnrin kankan láyé ẹ̀ kọ́ wá wà ń kọ̀rọ̀ nínú ilé kan odidi ile àbínú yara. àbínú mọ́tò ada àdákọ mẹ́ta ṣùgbọ́n ọba nílà àká ìyàsọ́nà one million ilé yàrá àdíkéni o kọ́ wá wà kọ́rọ̀ pẹ̀lú bí mọ́ra àfin with a strange woman pẹ̀lú obìnrin tí è ṣe ìyàwó rẹ̀ obìnrin tó so igile lórí obìnrin tí è ṣe eléwọ̀ rẹ̀ bàbá àtọmọ wọ́n jọ wà náà yàrá wọ́n sọ̀rọ̀ ẹgbẹ́ tọ́wọ́ àkọ́lọ̀ pẹ̀lú ọmọ ni àbòrí rẹ̀ agba bàbá àtọmọ ọlọ́mọ sí á ní bàbá olórí ibú bàbá olórí ibú ní òní kọ́mọ rẹ̀ ọ̀bọ pàǹtì tí ọmọ wa kó bo olórí ibú bàbá lélẹ́yìn ọ̀rọ̀ ẹ̀ nídìí kan ṣe rúkẹ́yà fún ẹgbẹ́ àtàbúrò kí èbá ti pé kan wọn yọ olórí burúkú à ẹ̀fẹ́ ti a expect ẹ̀ either ìyá kan náà lọ dáwọn pọ̀ ní o bàbá kan náà ní o bàbá àtìyá ní o tí èbá ti máa yọ lórí burúkú ọmọ nínú àṣà Yorùbá ibò nínú ẹ̀sìn a expect kan wà bára wọn expect kọjá sí pé àwọn tó bá jẹ́ mahari àwọn tó jẹ́ wípé èèyàn lè rí àwọn ibìkanú ara wọn èèyàn lè bá wọn sìnrìn àjò irú àwọn eléyàn téèyàn bá wà ń kọ̀rọ̀ pẹ̀lú wọn kò sí tó burú bẹ́ẹ̀ ọkọ àti àwọn náà wọn bàbá àtọmọ ẹ̀gbọ́n àtàbúrò ọ̀nkù àtàwọn kọ̀kẹ́kọ̀kẹ́ tó rí báyẹn sówó pẹ̀lú lálàyé tó pọ̀ tí è bá ṣe rú àwọn èèyàn bá wọn alọ́kùnrin kan fẹ́ kọ́ra ní staff tí ń tọ́yẹ̀ kúrà ní àtọmọ tí ń àfádọ́ ní kúrà ní sọ́jẹ́ ẹ̀ẹ́dẹ́jọ́ wà ń kọ́rọ̀ mọ̀rọ̀ bí àwọn alámọ́ ṣe tẹ́rìbí àfọ̀ ẹmọ̀ lẹ́wọ̀ mọ̀rọ̀ bí ọmọ̀rọ̀ bí lọ́nà jáànàmà àwọn ọmọ wa ni àwọn alámọ́ rè wọ́n àwọn alámọ́ ṣe tọ́lọ́ fún wọn mo wá ní kó wá rí mo fẹ́ ni ló wá jẹ́ kémi àti ẹ̀nìkan ká glass ibò kan mọ̀jẹ̀ glass gan ìwà àtúnbẹ̀jọ àwọn àna ọmọ tó bẹ́yà lẹ̀ tiẹ̀ ti sú àwọn èèyàn onímọ̀ pé gangan ṣẹlẹ̀ ìbùkọ́ bọ́bá ti ẹ̀wọlé kalẹ̀ gan ibi ẹ̀ ti wà ní mọ́tò lẹ́ti ara yín kalẹ̀ ti tagi bọ́ọ̀lẹ̀ pẹ́pẹ́ ìwọ kí jáde lára òun náà nǹkan jáde lára níbi tẹ́ ráyè dé pé gbogbo àwọn ni yàrá ọyẹ wá nínú sùkú àbí sunday máa láwọ kóbìnrin ọwọ́ adábọ̀ kẹjọ wá wà ní ọ́fíìsì ẹ̀tọ́ wá ti gbogbo ibi táwọn èèyàn lè gbà wọlé èso ọgbà nínú ọ̀gá àbí iṣẹ́ ọ́fíìsì monday to friday lẹ́ ń ṣiṣẹ́ ọwọ́ sáré lọ wo dọ́kúmẹ́ǹtì kan saturday ọwọ́ àbí iṣẹ́ ní ten to two lọ́wọ́ fóbìnrin ẹ̀yọ kan lápọ̀ìntìmẹ̀ntì wá àti ẹ̀yẹ kan ẹ̀dọ́ àwọn àmọ́ ọ́fíìsì ẹ̀tọ́ ti ọ́fíìsì mọ̀ rí èso olóyìn ẹ́sẹ̀sì mọ̀ ọgbọ́n oníṣọ́ọ̀bù ìwọ jama suya ọṣẹ télọ̀ ìwọ nìkan àtobìnrin kan ọkọ ẹ̀sìn ni ọ lọ́bá wá fẹ́ gbà sọ ọlé àgbogbo èèyàn ti lọ ọlé bí aago mẹ́wàá níwá àti ẹ̀bájọ dáwà náà ṣọ́ọ̀bù iná ọ̀dẹ̀sùn sí ẹbá tó ti ṣọ́ọ̀bù lẹ́yìn àhánàkọmọ̀lá èso ọgbà yín mú gbogbo àwọn nǹkan ẹ̀yà lọ bí tẹ́ ẹ bá lè yà lọ ìtọ́bátà ti túmọ̀ sí pé arọ́kùnrin àtobin wọ́n jọ wà ń kọ́rọ̀ àáfàá ní ọ̀lẹ́tọ̀ àáfàá ní òṣèkéne o kàzáújá sí àkíyì gẹ́gẹ́ bí ìyàwó ọmọ ìyá rẹ̀ sẹ́gbẹ́lẹ̀ ìmọ̀sẹ̀lẹ̀ bọ̀ lẹ́ Yorùbá torí pé Yorùbá tún wọ́n fílẹ̀ ìpáwọn ti wọnú ara wọn pàápàá dóòrùn ọlọ́run ti tẹ́ kù sẹ̀gbà tí èèyàn máa ń gbélé fámìlì gbogbo yóò sá máa ẹ máa ṣe yàn ṣúgà ìyàwó ọmọ ẹ̀yà rẹ̀ sẹ̀gbẹ́ Yorùbá máa ní kiri rẹ̀ pé àyàwó wa àwọn gbólò yẹn náà nídìí káwò fìlà àká ìyàwó wa ìyàwó ẹ̀yìn lélu àbúrò rẹ̀ ló ní ìyàwó ìwọ ni bọ̀dá rẹ̀ sẹ́ẹ̀dì nínú àṣà àti nínú ẹ̀sìn gan ọmọ pẹ́ ẹ̀gbọ́n rẹ̀ lé yẹ́sọ̀nù

wọ́n tó ní kébé súpà sẹpẹsẹpẹ fi gọ éèsì náà tó wà bẹ́ẹ̀ ana kọmọ láì lọba níyàwó àbúrò rẹ̀ nìkan kọ́ dáwà rí ọ pé wọ́n lábúrò mi fi àjọ àmọ́wọ̀rí máa ń tàbí wọ́n bá mi ní ọ́fíìsì lọ́la ọ̀la yẹn jẹjọ sunday <laughs> aago mélòó ni fọwọ́ kọ́wá bọ̀ láago márùn-ún ààbọ̀ sí mẹ́fà nírọ̀lẹ́ gbogbo èèyàn ti lọ lé ìwọ nìkan ló kù ọwọ́ àpò àtìyàwó àbúrò rẹ̀ ní ọ́fíìsì ẹ̀sì ti géètì ẹnu àbí bẹ́ẹ̀ kọ́ gan ó lè jẹ́ ní olé àbúrò rẹ̀ àbúrò rẹ̀ ti lọ bí iṣẹ́ ṣùgbọ́n wọ́n tó ti máa burú tó ọfẹ́ ṣe tó ọfẹ́ wóyàwó ẹ̀ láta ni ìyàwó tí rè bóyá ìfún kankan ní òjú bóyá òun létí ọ̀rẹ́ bóyá aṣẹ ní olé ló ń ṣe lọ́ba lọ ka má ní olé ọkọ ẹ̀ ẹ bá jọ wà ní ọ̀rọ̀ ẹbí ẹ ti ń a lówó bó ṣe ń bá yàwó àbúrò rẹ̀ sọ̀rọ̀ nẹ́tíwọ́ọ̀kì tiẹ̀ náà bá ń kọ̀nẹ́ẹ̀tì eré ní àwàdà kátórí kátóla èsù ti ṣiṣẹ́ àáfàá ní gẹ́gẹ́ ìyàwó ọmọ yéèyàn ẹ̀gbọ́n ọjọ́ wà kọ̀rọ̀ awilẹ̀ káàdìmọ̀ ẹ̀yin tẹ́ ẹ máa ń gbọ́ ọmọ ọ̀dọ́ enyete ọmọ ọdụ obè ala ha ọmọ ọ̀dọ́ obè ó nìdí o. ọmọ ọ̀dọ̀ tẹ́ gbà ọmọ tó ti bàlágà ṣèbọ́mọ ọ̀dọ̀ ọmọ sáàfù ọ̀gẹ́ ẹ̀ ni ìyàwó rẹ̀ máa ń bí sí ọmọ ọ̀dọ̀ òun ní ọ̀fọ̀ sọ ọ̀gá òun ní ọ̀pọ̀ líṣì bàtà òun ní òṣèbẹ̀ òun ní òròmọ̀là òun ní òṣè jọ̀lọ́ọ̀fù kí làwọn kan tó bẹ tó máa ṣe fòkútéyẹ̀ sá máa fi sáàfù ọkọ òun ní ó ṣe bẹ́ẹ̀ fẹ́ ṣe júìsì òun náà ni ó ṣe jù ọkọ wá ní pé masha Allah masha Allah ah ọlọ́run parí sẹ́sà rọ ọmọbìnrin ìní ìdẹ́ẹ̀dẹ́nu àwọn ọmọ ọ̀dọ́ jẹ́gbé aládàáwò ni ọ fẹ́ gbóúnjẹ fún ọ ṣèbí kó gbóúnjẹ fún ọkọ̀ bá tiẹ̀ lọ yọ wà dọ́gbọ́n yìdì kó o lè rí pé oníkèébé sùpà ní o ìmí ìfẹ́ gbóúnjẹ fún ọ yọ kó lè máa ṣe kí ni o kó lè máa fa ìfàkúfà ṣùgbọ́n àwọn ìyàwó tán aláwọ̀ kọ́kọ́ wọn gbọmọ ọ̀dọ̀ ọlọ́run tí ẹ bá ṣe wọ́n jẹ́ ìyàwó wọn jẹ́ àbí wọn bọ́yá ìyàwó tán bọ́lọ̀ ń ṣe tá àbí wọn ni kò lè fi fẹ́sẹ̀ bọ́lọ̀ dáwọ́ mi kan bẹ́ẹ̀ tàbí ẹ̀kọ́ ó ní jàǹbá mọ́tò wà láì kò lè bọ́lọ̀ ń ṣe tá ọkọ lóyún kó bímọ o ṣùgbọ́n kò lè ṣiṣẹ́ ilé púpọ̀ ṣẹ̀gbọ́n obìnrin tó bá gbà nǹkan náà yọ ọmọ wà ní twenty four

kò yẹ kó sọ jẹ́sì láyé bí ọmọ ọdọ ọmọ ọ̀dọ̀ wo ló jama ọmọ ọdọ wo ló tó yàwó ẹ̀gbọ́n tí mo wí ni ìyí sọ pé yàwó ọmọ ọdọ ni ṣùgbọ́n ọmọ ọdọ wo ló lè tó yàwó èèyàn ọlọ́run o àwọn ìyàwó tí sọ ọmọ fáà ní bàtà ló kéde ní ilé dá polish bó ṣe wò mí bàbá ló dòkó ilé polish bàtà bẹ̀ ṣe wò mí kìí ṣe bẹ́rẹ̀ polish ilé polish ẹ̀ o ṣùgbọ́n wọ́n lọ ti fa aláwọ̀ ìyàwó alábàríkà àwọn ìyàwó wa ní polish bàtà àwọn náà fọ handkerchief àwọn náà fọ fìlà àwọn náà fọ láwàní àwọn náà fọ singlet lóòótọ́ àníwọ́ṣe máa ń ṣe lé ìjọ́ mi àwọn aṣọ kan mẹ́wọ́n láwọn olówó ṣe máa ń ṣe kọ́mọ́ bá géètì wọ́n lọ́wọ́ làwọn ó lò nígbà ọlọ́run ní aláwọ̀ ìyàwó alálùbáríkà kan ń ṣe kídìmà fún wa ẹjọ́ ọmọ ọ̀dọ́ dà ọlọ́mọdé ronú ẹ̀ láyé èmi tí máa ikú ọmọ ọ̀dọ́ ìṣe gbọ́ ọmọ ọ̀dọ́ ilé gbọ́ ọmọ ọ̀dọ́ ọkùnrin débi ọmọ ọ̀dọ́ obe ọlọ́run ti fa aláwọ̀ ìyàwó jì àwọn ìyàwó tí wọ́n ń ṣe kídìmà fún wa a ní àlẹ́ káàdìmọ̀ ẹni tí ọmọ ń ṣe kídìmọ̀ tí ọmọ ṣe wádẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ ọmọ ọ̀dọ́wó la tún ṣùgbọ́n wo pé tí wọ́n náà rò wípé ẹ ní àwọn ọmọ ariwo yẹn ti sọ bùa afá ọmọ ọ̀dọ̀ wo ìlú tó yàwó tí ń sin ọkọ ẹ̀ tó ń ṣe bọ̀ yìí sìn ẹ́ẹ̀dẹ̀ ni pé ọkùnrin tóun náà bá gbádùn yóò máa ìyàwó ẹ̀ ìyàwó ṣe tó náà ni tọ́lọ́ máa fi ra ta tí ó fi po tí ó fi ròróró tí ó fi fíìlì gáàsì tí ó fi ra shoe and polish abà anakumola ìyàwó náà ni ó tọrọ ọ̀sẹ̀ tí èèfà ń ká jíìtì ní kó lè máa àwọn nǹkan yẹn sìn ọ́ ìwọ náà gbọ́dọ̀ wà responsible ọlọ́mọ wá ní responsible and useless husband àwọn ọkọ tán jẹ́ àwọn ohun ọkọ ilé ilé yóò ṣùgbọ́n kò lè kò lè náà kankan náà yóò sì bọ̀ sí go yóò ra jẹ five thousand jókòó ẹ̀kan àfa èmi ò lérè mi kí n ra àti item tí n bá rà ó yà níbi tó lágbára ni oúnjẹ ò dùn lẹ́nu bí o lè báwọn ìyàwó mi ṣe oúnjẹ tí oúnjẹ máa gí oúnjẹ tí èso máa gí lọ́dà ṣùgbọ́n bóyá kọ́ ìṣẹ́ kan lọ kọ́pẹ́rẹ́sì kan àbí nǹkan ọkẹ́ wà láti kára ìlò èmi èé lọ n so torí náà àáfàá nírúwọ́tọ̀ ọgbọ́ ọmọ ọ̀dọ̀ ń ọmọ ọ̀dọ̀ obe ọ gbọdọ ń kọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ o ara bí àdánwò tí wọlé nù o ẹjẹ́ wá fi kó ọmọ ọ̀dọ̀ nìkan o jàmọ́ ẹgbọ́ àárín iye dáadáa kèé kí gbogbo bá tí wọ́n ń ṣiṣẹ́ lóòótọ́ àwọn náà wọ́n ní qualifications wọ́n ní certificate ṣùgbọ́n whether you like it or not they serve under you nínú experience ni àwọn náà máa fẹ́ wọ́n mọ̀ ẹgbẹ̀ jẹrẹjẹrẹ fọ́gà ọ̀gá bó ti bá ń ṣe ilé ìwójú rẹ̀ ọ̀gá bóyá kó lè ní promotion bóyá kí sára yóò lè máa lọ déédé irú wọn tó ọba láwọn obìnrin tọ́lọ̀ ń kó sí ọlọ́dọ̀ ìwọ náà bẹ̀rù ọlọ́run ìwọ náà ṣe kí lápé bẹ̀rù ọlọ́run sùkú onàní oní ìyá ẹ́pà tí iṣẹ́ lọ́ndà rẹ̀ bẹ̀rù wà kọ́rọ̀ pẹ̀lú ẹ̀ oní Nàìjíríà obìnrin tí rẹ̀ bẹ̀rù ọlọ́run ọláwọ̀n sáàkù obìnrin lọ́jọ́ pé rí yóò rí ọdún gbogbo èèyàn wà láyé rí lọ́la wà túkú lọ́la mọ́ nígbà tó rí pé wọ́n nìkan lọ́wọ́ àbẹ́ ọ̀gá àbí iṣẹ́ gbogbo ibi iṣẹ́ close in four ìkan náà àwọn obìnrin sábà ní ọ̀gá mo fẹ́ rí yín ẹ̀ tí mo lè wá rí yín bí six ẹgbẹ̀rún débi ibi iṣẹ́ àà tí wọ́n pa aládàáwò lélẹ́yìn ẹ má fi ààyè lẹ̀ ìwọ tó ọba láwọn obìnrin tó jẹ́ Eyi bẹ́ẹ̀ ṣe òótọ́ ọdún àtàwọn tó bá jọ bẹ́ẹ̀ ẹbẹ̀rú ọlọ́ ìyàwó yàwó ọmọbìnrin obìnrin ẹ aláta ẹ wà nkọ̀rọ̀ pẹ̀lú wọn tí ẹ bá ti wà nkọ̀rọ̀ wà láyè fún ta ni yín lẹ́gbẹ̀ẹ́ torí náà káfílà gbogbo ọ̀nà ẹ bá lè fa sí òun ni ẹ fa sí o. àwọn máa àbòbèrè sára rẹ̀ ọ̀yá patient with a doctor ẹ̀yin dókítà ẹ̀yin náà ẹ̀bẹ̀rù ọlọ́run dókítà àdúgbò yìí ẹ̀bẹ̀rù ọlọ́run àwọn obìnrin tán ní ẹ̀ tọ́jú sọ̀rọ̀ pé kò sí bí dókítà ti bẹ́ẹ̀ ṣe dókítà gbọ́dọ̀ tréní ààrẹ kọ́mọ̀sáré máa wà mọ́ọ̀tì pé dókítà ọkùnrin nígbà ní yóò rí omi ibi bá àbá ti rómi tó lè tọ́jú omi ṣẹ̀rí àyọ̀ǹda sí dókítà ọkùnrin ṣùgbọ́n wọ́n dókítà tó ọba jẹ́ ní ọlọ́run tọ́ọ̀fẹ́ kó o dọ́dọ̀ ọlọ́run lẹ́n tí ó jìyà wà láìbẹ̀rù ọlọ́run pẹ̀lú àwọn obìnrin pẹ̀lú kó tó áfẹ́ràn kéèsì kan náà gbé wá sí àgídìgbò oúnjẹ òní ó ti lọ bí ọdún kàmọ́ tó méjì o dókítà tọ́dọ́gbọ́n fi kankan sí ara tó fi treat the patient tó fi dọ́gbọ́n òun ló di flower rẹ̀ lọ́jà balẹ̀ ọmọ yẹn tọmọ yẹn lòun ò ní bẹ́ẹ̀ bá wọ ẹ bá gbọ́ kéde lágídí gbòǹgbà yẹn dókítà ọdẹ bá patient ọdẹ ọba fi rádaràda kí ló dé ọ̀rẹ́ tó fáìlì ládùúgbò yẹn ni gbogbo ẹ̀yin tẹ́ bá ń dún omi ẹ gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run wà náà àwùjọ àlè àáfàá láti tọ́bájọ gbogbo eléyìí wa kathiru na nas yatasahaluna fi hadha haqqan qala shaykh àbá ọlọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n máa ń sọwọ́ dẹngbẹrẹ níbi tọ́jọmọ́rọ̀ ọkùnrin àtóbe wà láì èso òfin wálẹ̀ o ìyàwó ọmọ ọdọ ọmọ lóbìnrin bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sẹ́ẹ̀rí gbogbo tí ń ṣẹlẹ̀ ibù àwọn tí ń ṣòṣèlú náà àwọn náà gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run sẹ́ẹ̀rí náà tó ń bẹ lára wọn àwọn àfáà ṣeun ẹjẹ́ abára wa àwọn àfáà tí mo gbèrè ṣeun wọ́n ń ṣe àtàlà àtúkùn yàwó yàwó ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń ṣe àìsàn àdúrà fọ́ọ̀sì ìmọ̀júmọ́ kéde o Friday kéṣìṣì wọ́n kó orí àtàfó jálàbí ṣẹ̀gbá àfó jálàbí máa lọ ọ́fíìsì tí ó ní ọ́fíìsì báyìí táwọn obìnrin ọmọ wa bá ẹgbẹ́ bí àdáwò yẹn wá dé àfó àyẹn ó ń jálàbí wọn àtóbẹ̀ nìkan mẹ́lẹ̀jọgbọ́n tí wọ́n sọ àìmọye àfó àtóbẹ̀ wá pé òun fẹ́ sóògùn tajà táàfó àsóògùn fẹ́ sí ìta àfó àfọ báyìí tí ó bá tí ó láàfá yọmọ fàáfá lálàá owó làbúrọ̀ jálà ti sọ ẹ̀kọ́lọ̀pọ̀ àwọn àfáà kan ìlànà ṣíríkù ni bẹ ọbẹ̀ ò ṣe ta káwọn èèyàn kẹ̀ máa rí yé fẹ́ ń ṣùgbọ́n wọn àní ṣe kí wọn àní gbọ́n fẹ́ sọ ṣùgbọ́n you are protected yóò sá nira kọ ta àwọn àfáà súnà dẹ́gbẹ́ máa ń ṣe wáàsí táwọn èèyàn ó dẹ̀ rí wọn obìnrin ó rí wọn wọ́n dẹ̀ dúró ta wájú mọ́sálásí

wà láìtọ́ ọba tí wà ń kọ́rọ̀ pẹ̀lú obìnrin obìnrin tí èsè ìyàwó rẹ̀ tí èsè pé ẹ̀tọ́ lẹ́tọ̀ sí àfà èso òṣìṣẹ́ o èso òṣè kí ni adẹ̀tí kàdíìtì yẹn ilà kánà ṣàìtọ́nú fàálífàwọ́ èsù ni ó sì kẹta yín tí ó sọ ní kí ni abẹ́yìn èrí wọn tó bá gbèmí sórí ìkéré àgídì gbóngbàdé àtàwọn ìbámu lórí ìsáré ọ̀rẹ́ obìnrin eléyìí kan fáìn ọ̀dọ́ ti ẹni ò ti fáìn wà láìtọ́ ọba ti wà ń kọ̀rọ̀ pẹ̀lú ilé èṣù záyàna láwùmọ̀ ṣàìtọ́ ọ́nú àmà làwù ọmọ obìnrin tí ọ̀fáìn tó di ọ̀fáìn ọ̀dà tẹ́sìmọ̀n àwọn èèyàn ìkan bẹ tí mo ti rí rí báyẹn obìnrin tó jẹ́ pé abarapá tí ọ̀dà pé wọ́n tó wó lápá torí pé wà kọ̀rọ̀ pẹ̀lú ẹ̀ so sọ́bà rí tá a bá sọ ni pé àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn o kẹfì rómìnà náà yàtà sàhálù náà fi àdá wọ́n máa ń fọwọ́ dẹ gbẹrẹ mu ìmọ̀ fíkọ́tù bí náà sí í áwùbìgẹ̀ èyí àáfà ni ẹ máa wo àáfà àti pẹ́sí méjì nínú kọjá pé alimọ̀tọ́mọ̀tọ́mù alimọ̀bájàmù alimọ̀káràmù ọkẹ̀bí alimọ̀jánàmà ni èyàn bá lè yàn ló jánàmà ṣe sẹ́rí bá sọ wà láìmọ́ tọ́sí ara rẹ̀ sọ́lọ́lá àdásọ́lá ni a máa wà nkọ́rọ̀ pẹ̀lú mi ni ó sì kẹta wa ánàkọ́mọ̀lá ara ẹ bí kan sọ pé báyìí báyìí ẹ̀ ṣe ṣe ọ̀rọ̀ rìbá tó ní wà láìsẹ́jù bá já rìbá lọ́mọ bí máa ṣe ṣe bá a ní ọ́ mọ́wulẹ̀ débi tọ́lọ́ ẹ̀wọ̀ ńgbọ́lọ́ wa sọ̀rọ̀ sínà kò sọ pé wà láàfẹ́ fún àmì sínà ọlọ́run sọ bẹ́ẹ̀ kí ló wí wà láàfẹ́ kúrọ̀ sẹ́rù pọ́lọ́wọ́ máa ti sọ ní ara tọ́lọ́ sọ ládélẹ̀ alakalwa ẹ mọ́ wà kọ́rọ̀ pẹ̀lú kó ti fẹ́ kódà mò ń sọ fún yín ẹ̀yin ọmọ ìyá tẹ́ ẹ bá ní mọ́tò mú mọ́mọ́ ìyá kan tó bá jẹ́ pòwò nìkan lọ́wọ́ àna ọmọ tó kè gbóbe ẹlẹ́ àìmọ́ bínú o mi ò kì gbóbe jẹ́ pé mẹ́nìkan wà àna ọmọ tó ní ẹmọ́ bínú sáwọn ẹlẹ́kùn sáàbẹ̀ ẹmọ́ bínú torí ọlọ́ <laughs> àfà tí a gbé à láti lọ ẹgbẹ̀rẹ̀ adé gbódìjà ọ̀dà ẹgbà ẹgbà 1000 tẹ́gbà wá dáa nìkan kò séjì oṣù mẹ́fà àà ìsáàsù gbé òbílẹ́pọ̀ àwọn nìkan náà wà ní mọ́tò ṣùgbọ́n tẹ́ ẹ bá pé méjì yóò gbé yín tó bá dóbi nǹkan ọkùnrin kan yóò ṣe kí ni yóò gbé yín ó fi ń ṣèfò ààrẹ wà lẹ́ obìnrin mi èbú ẹ lè gbé ní ìsìnkọ́ wà bí ẹ̀yìn mọ́tò sẹ́ńtà àbí gíláàsì yóò kẹ̀ sí <laughs> yóò sì aṣọ bí gípútọ̀ páánì ni yóò sì aṣọ bí gbáyà rẹ̀ báyìí ìgbà náà ní àmọ́ fọ́ gbá gbáyà báyìí Afa to drive yọ̀wọ̀ ẹ̀wọ̀ láti inú arẹ́kọ́bọ̀lá <laughs> láti inú ìwẹ̀lẹ́ máa gbé mírọ̀ ìtọ́mọ̀ wà ṣe iná mẹ́rọ̀ ní àfá náà mọ̀ wá bí ṣe drive orí àbọ̀ ọmọ kanáàgé á wàlẹ́ ọlọ́run parí tẹ́sà rọ̀ mú òun ipò òkú èèyàn ọwọ́ àmọ́ ìjókòó bíi àárín tó ti máa rí bíi iná mẹ́rọ̀ àdùgbà àmọ́ wa ń tọ́ pé ẹjọ́ sẹ́lẹ̀ kó ti kú alábẹ̀wò òde sẹ́nu mọ́tò rẹ lọ́yẹ kó ti tọ́ pé <laughs> kò sí yọ pé sísá mo bú ẹjọ́ ẹ̀ fún mi níbi fáàtì mẹ́lẹ̀ àbí wákàtí kan ọ̀kẹ́ páàkì níbi ibì kan ah, ẹ má bínú ẹjọ́ sẹ́lẹ̀ ló ẹgbà five hundred naira ìfi wọn mọ́tò dé ibi ẹ̀ ń lọ ẹ̀ <laughs> tọ́

ẹ wo cases àwọn cases obìnrin míì wà láìkè sálábùrú ẹni eré lóbìnrin yẹn kódà kọ sáìsàn lẹ́mìí rẹ̀ ó rògbé ṣéwù sars irú sheikh irú alhaji irú malim irú bàbá irú yóò bá ti wò pé àkọyẹ kírú ẹni báyìí irú dàdà ní irú bàbá jíne kírun irú sáàsùn mọ́kọ́ wá ń tẹ̀jú ìdù irú sáàsùn mọ́ ṣe tẹ́lẹ̀ bí àfọwà ọ̀yẹ́ kí wọ́n lè mẹ́sọ̀ ẹ tírẹ́nì àwọn ọmọ yín omi ẹ̀yin bàbá kí mo ní ká ẹ dé kọ́ ọmọ yín omi ọmọ lọ dábọ́ fún yín kankan o tó bá lọ fẹ́ bọ́kùn ibi tí gbogbo ayọ́ wà ní òpé ẹ̀rọ ní agbáríkọ̀ ara wọn lọ́fíìsì nírọ̀lẹ́ Sunday àbúrọ̀lẹ́ sátidé ìrìnàbí Monday to Friday rẹ̀ ti wá ní 6:30 tẹ́lẹ̀ ní pé 6:30 gbogbo yóò dé kiri ẹ sọ fọ́mọ yín kódà tó mọ̀yí bá débẹ̀ gan ní 1 pm ọba ní gbogbo èèyàn ti lọ tán wẹ́lẹ́ nìkan fún ọba lọ kò sí ẹ̀ka kan wọ́n níbi iṣẹ́ àfòwọ́n àti kéde o ọkùnrin tó ní ọwà gidi ni o alájì ẹ̀dí alọ́sọ̀rọ̀ lọ́ọ̀kan àsórí irú mi aburú sí yìí ni tó ń ọba aláburú lẹ́nu yóò gbogbo ẹtúrẹ́ ní àwọn ọmọ yín omi kọ́mọ wà nkọ́rọ̀ pẹ̀lẹ́ ní bọ́dì àfọ́lára bí àdánwò tí wọlé ni àfikọ́tú bìgẹ́ìrì fíkọ́tú bìgẹ́ìrì ẹlòmíì trọ́ọ̀tì ẹlòmíì tọ̀ yàtọ̀ sí pé àkọ̀yẹ kíro dẹ̀mọ̀ ó máa ń fẹ̀lẹ̀ lóòótọ́ pé ìgbà bíbi tó bá yẹ ìgbò tó jẹ́ pé àwọ̀ òrùkọ yẹ ká bá ọgbọ́n bẹ̀ gbàkílà máa bá bẹ̀ jọ mi àgbọ̀ torí irú ẹ̀ mọ́sọ̀gbọ́ trọ́ọ̀tì ọmọ rẹ̀ obìnrin ẹjọ́ lọ bá wọn aláì aburú ò lè ṣe à ó sì rí pé ibi tí ó lọ bá wọn wọ́n jọ wà ń kọ̀rọ̀ kò sálágàta kò sẹ́ni kẹta kò sẹ́ni tó lè kọ́ṣọ̀ wọn látọ̀ ọ̀kan inú ẹ̀wọ̀n wà enclaved àáfà yọ̀ọ̀dà kẹ̀dì làǹkà ikú ẹ tírẹ̀nì àwọn ọmọ yẹn obìnrin kámọ́ trọ́ọ̀sì opposite sex lórí bí àwọn trọ́ọ̀sì wọn wọn ò lè sábúrú lóòótọ́ lo trọ́ọ̀sì ẹ̀ kò lè sábúrú ṣùgbẹ́sù lè tì tí ó ṣe kí ni tó sábúrú kéésìsì àwọn ọmọ tó fẹ́ fẹ́ra wọn náà tó pọ̀ wọ́n èdélẹ́tọ̀ ara wọn o wọ́n èso yìí o ṣùgbọ́n wọ́n fẹ́ fẹ́ra wọn wọ́n ti wá ń jọ wà ń kọ̀rọ̀ ọbẹ̀ tó dé tí gbọ̀ wà tí wọ́n ti ṣe sìnà ṣáájú ọjọ́ tó yẹ kí wọ́n ṣe wọ́n ti mú déètì nìkan àbáyé lọ́ọ̀kan ṣùgbọ́n wọ́n èsì ákídù wọ́n èdélẹ́tọ̀ọ́ sẹ́wọ̀n kí àdánwò yẹn máa ń ṣẹlẹ̀ wọ́n àwọn feel free pé à ènìyàn tí wọ́n dé ìdílé káì àáfà wọ́n sì wòrà àwọn láta kódà ìkan ti dé tí gbọ́ wa rí pé oyún náà fi ṣe nìkáì ṣùgbọ́n tọ́lọ̀ fi bò wọn láti rí ẹgẹ́ gbogbo tí nìka àkú tóyún fi dúró náà di oṣù kan lọ mọ́ sẹ́sìn pé ìtọ́wá máa lóṣù kan àṣírí àmọ́ ẹ̀bù tí èèbá sọmọ olóṣù méje ẹ̀ olóṣù mẹ́fà àwọn èèyàn máa wo déètì wà láì nìkan àkàn bẹ tí mo wà ń bẹ èmi ìdẹ̀rẹ́ èdè ẹ̀rọ tí pé déètì wo ni ìyàwó bá bímọ ẹnìkan dẹ fún sáà ṣẹ́wọ́n fún alágbájá tó mọ àmọ́ níbẹ̀ ni wọ́n ti pèrè wọ́n ní ẹgbẹ́ bá ní ní <laughs> ẹ̀yin lẹ́sẹ̀ wá sí jọ <laughs> wá sí dára ẹ̀ sẹ́rẹ́ jọ ní káwọn sí sáà sùn tẹ́ẹ̀sẹ̀ lẹ́jọ́ mẹ́ ẹ̀ sísá nokia sísá samsung mo ah à ìrántí gbogbo wa kò báyìí sáwọn àyàn fún mi ló wà kò rẹ̀gẹ̀dẹ̀ mi ní bẹ́ẹ̀ ní sá àwọn ti bímọ aláwọ̀ àdúgbò ah, ọba aláka fi nímọ̀ òlú bì <laughs> ó ní sáà tún tí mo pèyí sí gan kọ́ ẹ̀ mọ́tẹ́ ìtìrì mo ní mi ìrántí ẹlọ́wọ́ wọ̀sáàpù yín náà wọ́n náà sẹ́ni fẹ́ sí bọ́bá òmìnira ah, oṣù márùn-ún àti gẹ́lẹ́ kan ní lóòótọ́ ó ní sáà wàláì wọ́n sí ẹ̀nẹ̀ká yìí wọn ò ṣeré ọtí torí jọ́ bẹ̀rẹ̀ tó mo ní àwọn èèyàn yìí èèyàn wọ̀ fún àṣẹ ìbá yẹn sọ dé mo bá ṣe ọ̀rọ̀ yẹn àìdílé mi bàtí ìsàbẹ̀ ṣùgbọ́n ìyàwó ti pàṣù warí tá a ti kọ́ lẹ́kọ̀ọ́ rí ìfẹ́ pé àfọ́ àkọ́rí bí abẹ́ àtúrógbénu ṣẹ̀ríà tó o bá àlẹ́jì èèyàn kó ṣe sì náà ó ti di mọ̀tàzáwì ẹ̀ tó ti má rí àfà sọ̀rọ̀ ká lọ́ba jẹ́ kó ṣe ìsìnà lóòótọ́ wọn lẹ́kùn pa ni ṣùgbọ́n tó yẹ kí wọn lọ́ba parọ́ ìsìnà ẹgbàá eighty lọ jẹ ìsìnlẹ̀yìn ẹgbàá eighty tí wọn bá náà mẹ́láyé ìbẹ́lọ̀ kí n jẹ ẹgbàá zero point one lọ́rùn ọlọ́run sàánú mi o mọ́jẹ̀ jìyà kankan lọ́rùn ìbàdàn mọ́fẹ́ ọlọ́run sàánú mi àti gbogbo wa náà ọ̀rọ̀ yẹn mo wá mo ní tó déètì ó lè lè àwọn ti pè mí náà wọ́n ti àlẹ́ jí wa òun kọ̀ jẹ́ sọ̀rọ̀ wà àwọn òṣèṣì náà nítorí ákídù nìkan gbogbo òsì ń bẹ́ẹ̀ ti ṣe ákídù tẹ́lẹ̀ déètì báyìí déètì ẹ̀yìn òsì ń bẹ́ẹ̀ ni ìfáàsù báyìí wà bẹ́ẹ̀ gbọ́dọ̀ pé ṣùgbọ́n èèyàn tó wà bẹ́ẹ̀ òṣè kí ni wọn ọ̀pọ̀ tó o pé ṣùgbọ́n bàbá fẹ́ kán tó tó ṣe wọ́n ah, ẹ̀ bá bí a jẹ́ wọ́n ó kéde jọ yẹn tí wọ́n fi á máa nà káàsì nà síta ní o ìyàwó àtọkọ àwọn oníwà láìsáàtà àwọn ti ákí gọ́lá àwọn yẹn tí àlẹ́jì àwọn tóhun ṣe sí na òun fèrè ṣe lẹ́káì pé wọ́n so ìgì jọ wàlímà wọ́n ni you should have called it wàlímà to nìkáà ìyẹn lọ́pàá tẹ́gùn ṣe máa ń ba ọ̀pọ̀lọpọ̀ òbí láti kọ́ṣe ákídù tó bẹ́ẹ̀ lọ́wọ́ ákídù èrò pọ̀ bí ákídù tó wà nímọ̀ jẹ́mọ̀sẹ̀ gbọ́ mi yé ń se so ṣùgbọ́n tẹ́ bá ti ṣe ákídù ṣáájú sọ wà nímọ̀ àwọn nìka àtẹ́mi bá wà bẹ́ẹ̀ ẹ bá ti sọ́dì mi ibo àti mẹ́rin márùn-ún mẹ́fà tí máa sọ bẹ́ẹ̀ wọ́n ti ṣe ákídù

ṣé ìgì ama máa sólẹ̀ méjì ni ẹ ṣàdúrà gbàdí kàkà lùkọ́ ọmọ ẹ̀jẹ̀ lọ lé kí ló dé àtò ìgì tẹ́lẹ̀ náà ẹ má kírètì wasak washak sí pàtàkì mohson àwọn mohsonat algafilat almomenat àwọn obìnrin tí ẹni wọn ẹni ni àwọn èso ní àdá wá so àáfàá ni ẹmọ trọ́ọ̀sì ẹnìkan o ẹmọ ṣe bẹ́ẹ̀ o fàyàtàrọ́ tábù aláàzálíkà alùwòkó fìlfàìṣà alùwòkó alfàìṣà àzìnà alfàìṣà àzìnà wàmùkọ̀dìmọ́tù zìnà wàmùkọ̀dìmọ́tù àbáyọ̀kẹ́ ẹmọ trọ́ọ̀sì ẹ̀ ẹ kò lè bá mi ṣe sìnà mo trọ́ọ̀sì ara mi mo trọ́ọ̀sì àfà mo trọ́ọ̀sì brọ́dà yẹn mo tí èdè lè yọmọ ìyàtọ̀ ṣe àwọn kankan náà bẹ́ta àti gbọ́ ní ó lè rí ó lè má rí àwọn ẹni ọlọ́pọ̀ náà ọmọ ṣe bá dà ṣùgbọ́n kọ̀sẹ̀ntẹ́sù ò lè mú wà láì mo ti gbọ́ rí ẹni tó sí gangan fún

ẹlò ẹnì kẹta gbọ́dọ̀ wà bẹ̀ bọ́yá bàbá rẹ̀ bọ́yá ọkọ ẹ̀ bọ́yá àbúrò rẹ̀ bọ́yá máa àbí wọn kan obe tí èso ọmọ kú kulú tẹ́lẹ̀ rárá súùtì wa tó ti gbẹ́ dáadáa ọ gbọ́dọ̀ dá rúkìyà ṣe so wọ́n sọ pé wà kọ̀rọ̀ obe látara rẹ̀ fàyàtàrọ́ tábù àlàdáríkà tó lè fa àáfàá ní kí náà padà ṣẹlẹ̀ ẹ́ẹ̀fẹ̀sì náà bàbá wọn preambles àwọn tí máa ṣáájú sínà sínà sí làwọn náà ìyá tí wọn ò tó kéèyàn wọlé kanlẹ̀ ni bíi kissing bíi organ bíi romance àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ti àwọn yẹn náà ni ó dìbì sí pé kí ni o penetration real sexual intercourse mọ́ wà ń kọ́rọ̀ pẹ̀lú obe ó lè yí máa ní o àwọn mọ̀kọ̀ dì máa tù à àbáwọn nǹkan tí máa ṣáájú ìsìnà sótìyé wàtẹ̀sídáàdù kéde o máa sátà àti láàtú àlàáńsáàd wà àwòláàdì làhàrà ọlọ́run làwáwò àáfàá ní sẹ́mọ́ tí ọmọ ṣẹlẹ̀ kí gbígbọ́mọ ọba fọ́sọ ìsìláàtù làáńsáàd kí láti dẹ́mọ̀ ìfìláàbù àlàáfà ìyẹn ni gbígbé ọmọ a fún ọmọ b gbígbọ́mọ ọba fọ́sùn bí yorùbá bí ọmọ àlè wà áwùládùn haram àwọn ọmọ àwọn ọmọ èèwọ̀ àwọn ọmọ sínà wọ́n wà pọ̀ jẹ́mọ́ sọ̀rọ̀ kó ti pọ̀ báyìí lẹ́ yorùbá ẹwọ mọ́mọ́ wò bẹ́ẹ̀ tó ní DNA cases láti dìbò DNA cases kí wàá máa rò pé wọ́n lọ bí kí èèyàn wá gidi ìmí àwọn obìnrin yẹn kí na wọn ta. jẹ́mọ́ ẹ̀ mọ́jà burú ọwọ́ náà lé kálukú ọlọ́mọjà burú ọwọ́ fámìlì wa o. ibi ó ti lọ bá sẹ́wù kan àbá àfúnjálàbí kan àbọ̀ lọ bá kan wọ́n jọ wà ń kọ̀rọ̀ àbọ̀ lọ bá ọ̀gá kan lẹ́nu ọ̀sẹ́ bí ó ti ń àbọ̀ lọ bá ṣéwù kan wọ́n fẹ́ ṣe làìlátùlù kọ́dírì àbọ̀ lọ bá mọ̀kàdámù àbí mọ̀kàdámà kan níbi tó ti rí sí gbogbo àwọn àdẹ̀wò yìí nígbà ọba wá lóyún ẹmọ ìwò kò ní fẹ́ fẹ́ yú mọ̀kádámù súnmọ́ lónìí ọkọ rẹ̀ súnmọ́ lọ́la àtọ mọ̀kádámù ló doyún ọkọ ni ó ti gbóyún jẹ́mọ́ ọmọ kí ni ó lè dàrú bóbe gan lọ́wọ́ o ẹ bá wo kéèsì kan tó ṣẹlẹ̀ bóyá kéèsì ara ségbò òun kọ́ obẹ̀ eré àgbò mọ́ sẹ́yìn sá ẹgbọ́n mi yé sẹ́sẹ́ ìní tí wọ́n fà pàpà ń gbà yẹn ìtọ́ka àfà kan kàmára wọn báyìí nígbà wọn padà fà lọ ó tó kéèsì méjì mẹ́ta bá yẹn ò tí mo fọ́lù gbà yẹn èèyàn méjì náà ń fa ta ló lọ́mọ ta ni ò lọ́mọ àṣekàkà náà wọn ò lọ́mọ. èyí tó kẹ̀bá obìnrin sùn lẹ́ẹ̀kan ní díẹ̀ díẹ̀ ni wàá ní pé kó tún ronú sí ìtàlẹ́ntọ́ bá sọ wá ní à èyí ò lè jóun ló lọ́mọ ké lóru oníjọ́ kan ọkẹ́ sáré òun ti fẹ́ nígbà kínní ọkẹ́ róhun bí lọ́ọ̀fù ti wáyé nù fíjọ́ yẹn gan róhun tiẹ̀ ṣe dáadáa ọ̀sá dà nǹkan sóhun la dandan ṣe ní súnpọ̀ àrògbò àfà àwọn méjì kan tó gbéra wọn lọ sórí rédíò àti kankan tó wọn kọ́lọ̀ lọ ma ọ̀tọ̀lẹ́ tó ṣe kéde o kéjì ti bá yẹn pọ̀ so kí la fẹ́ fà yọ ń bẹ̀ àfà ní níbi tí gbogbo àwọn àdánwò ìtẹ́ wà ń kọ́rọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ èso ọ̀padà lòyìn àlùwòkú fìlẹ̀fà àìṣà ẹ padà fèsì náà àwọn mọ̀kàn dìmọ́tò àbáwọn preambus àwọn tí wọ́n ṣáájú ìsìnà so kí náà wà padà fẹ́lẹ̀ o kí ká máa gbọ́mọ ọba fọ́so kọ́ máa lè ká gbọ́mọ ẹnìkan fẹ́nìkejì tẹ̀sídáàdù yọ́mọ̀ wá pọ̀ sí yọ́mọ̀ wà áwùládùn haram àwọn ọmọ ìwọ̀ ọmọ wá pọ̀ sí ẹja sọ́ra fáàní wà làwà o yẹ̀jíbò làhádàrù mẹ́ni ara nǹkan ní ìtòtún jẹ́wọ̀ mọ̀sọ́fà átùlìmọ́rẹ́ àti làjìnàbíyà kí lábẹ́ o mọ̀sọ́fà átù àlìmọ́rẹ́ àti àlàjìnàbíyà ká máa bọ obìnrin lọ́wọ́ a strange woman obìnrin àjòjì obìnrin kí lábẹ́ jẹ́ àwọn ẹ̀rí pé ah, wàlá ọlọ́run tó ń sọ azina jama abánàbílù wà gbọ́wọ́ lápẹrẹsì wà gbọ́wọ́ ẹ máa wo wàlẹ́ ẹ̀gán tó fẹ́ máa gbóná díẹ̀ gan ọwọ́ rẹ̀ kankan ọwọ́ rẹ̀ mọ́mú dání o tó kan Allah kọba lánà ọlọ́ọ̀mọ ká bọ obi lọ sọ ẹ̀gbẹ́ ń táwọn èèyàn káwọn ìbò ìlànà ẹranko tán ń lò nù ni àwọn rí sí ọkùnrin àti obìnrin ọ̀bọ̀ra wọn lọ́wọ́ tí ń wọn láàárọ̀ nìyẹn tó bá tọ́jọ́ sọ̀gẹ̀dà áfẹ́rọ Mrs. Magnet ó tó fẹ́ kí magnẹ́ẹ̀tì magnẹ́ẹ̀tì ó tó gbé lọ́wọ́ àwọn èèbò orí sí pé normal thing ẹmọ̀ òbí o ẹlòmí ò ní pé iná mọ́lẹ̀ àmọ́lù bì ní yá pé ọkàn ní dẹ̀dẹ̀rẹ̀ ní ọ tí nǹkan bá jọ́kàn ẹni tọ́dọ̀

sọ́wọ́ ṣẹlẹ̀ àbí ìbẹ̀lẹ̀ ibù kọ́ mọ̀jẹ̀ náà kan ìyapọ̀ ọlọ́ọ̀gán nínú nọ́mbà ó ti ṣẹlẹ̀ tẹ́gbẹ́ ìrògbé ẹ bá ro àmàlà ẹ bá ara fùfú lóhùn onílé ẹ̀sìlẹ̀dì wáìtì fùfú wú ọ̀jẹ̀ tí è sàmàlà ìgbà ah, ìgbà ní èyí ó ìjẹ búrẹ́dì gààrí nẹ́bà wá mọ́dẹ̀ fi gààrí jẹ́wà mọ́ wá rántí <laughs> ìtọ́kẹ̀sẹ̀ mẹ́tẹ̀ mọ́kẹ̀ sọkúdalẹ́kẹ̀ wá <laughs> ẹ̀ síwọ̀ ọmọ sọkúdalẹ́ ẹ̀yọ́ máa sí ọmọ sọkúdalẹ́ indomie lẹ́yìn máa àbẹ́ ẹ̀jẹ̀ sọkúdalẹ́ ti ṣe ni àbá ẹ̀jẹ̀ sọkúdalẹ́ sọkúdalẹ́ ọlọ́gbọ̀n níjèbí láàrin ọ̀sẹ̀ kan gbà táwà wà gègé ọmọ ẹjẹ́ tẹ̀ máa rọ̀ ń gbà dé àlọ́ra <laughs> ẹ̀wà oríṣi méjì ni ẹ̀wà tó bèèrè ọ̀sẹ̀ gidi torí ìsọkún àwọn àfíkà àdìsí torí ẹ̀ múnúkú aláwọ̀dùwà àdúgbẹ́ lọ́dọ̀ ọlọ́ afún ní fọ́múlà ní ìdẹ́yìn ọmọ èyí ọmọ sí èyí rẹ̀ àátọ̀ ẹ̀wà tó lómi tọ́sàn àwà lọ ẹ̀pá fùfú àwọn ẹlẹ́ àtẹ́bá ń ta fùfú àmọ́ wá sọ́gbà àbárùkútá àwà fi ọ̀bẹ àti jíbi àyẹ̀pá fùfú àwà fi yẹpẹrẹ ayé pẹ̀lú ẹ̀wà olómi sóòrò níjọ́ tí mo wí ìbòsíkọ́rò bí a ti rí búrẹ́dì jẹ ẹ̀wà mo ní ẹwò ẹmọ́ bàrà búrẹ́dì gààrí ni jẹmọ́ ẹ̀mí ìmẹ́kẹ̀ chẹ́ǹjì bí fẹ́ chẹ́ǹjì ní àlàmọ́ rí ilé ayé ohun èsú lè chẹ́ǹjì ẹ̀ síbi ìyàpọ̀ lọ sẹ́ẹ̀mọ́tàdà bí àtàlà máa ṣe inú àdúrà ni àwọn àdúrà ńláńlá méjì kan bẹ aláwùmọ̀ mọ̀kọ́líbà lùkùlù àti aláwùmọ̀ mọ̀sọ́rífà lùkùlù Allahumma muqallib al-qulub ya muqallib al-qulub thabbit qalbi ala dinik ìwọ ọlọ́run tó ọmọ fi ẹ̀mí rinlẹ̀ tó ọmọ yí ẹ̀mí padà bá ń fẹ́ ní ètè ẹ̀mí rinlẹ̀ sórí títẹ̀ láti ẹ̀rẹ́ o ya musarrif al-qulub àbí Allahumma musarrif al-qulub ìwọ ọlọ́run tó ọmọ yí ẹ̀mí o kí ma tẹ̀lé ẹ̀sìn rẹ̀ ni ó yí ẹ̀mí lọ ẹ̀mí a máa yí padà lọ bí ìyapa ọlọ́ọ̀nà o ọwá ní àníyàn rẹ̀ dáa ní yóò fòwò lọ́dá sẹ́ọ̀tọ̀ ìyapa ọlọ́ọ̀ àfáà ní ká máa bọ obìnrin lọ́wọ́ kìí ṣe ń tọ́lọ̀ fànàbí mu àfáà ti láìpínlẹ̀ ẹgbọ́ dáadáa irú ìṣesí ká máa bóbìnrin lọ́wọ́ yìí ah ọmọ ti di ìṣesí ibú táwọn èèyàn fi ń gbẹ́rù mọ́rí pàápàá níbi àwọn ètò ní í ṣe pẹ̀lú àwọn àwọn feast àwọn eh, ìpè àpèjẹ àkójọ tí ń lọ láwùjọ tó jẹ́ páwọn kìíní ìwà ń tako ṣẹ̀ríà ọlọ́run òfin ọlọ́run nínú àwùjọ ọwọ́ ajẹ́ pé wàhálà fi ìbá tíl àdáàtì náà sọ́takọ̀ lídì aláhùkúmìlá ọwọ́ ajẹ́ pé ìbàjẹ́ ọwọ́ àwọn èèyàn lẹ́wù àwọn àṣà abú tọ́jà àwọn àṣà àwọn èèyàn àṣà àwọn èbó àṣà àwọn ọ̀tọ́ ọlọ́run ọwọ́ hatta laukọ́ tọ́ta ahada wúbi hukumin shari wa akọ́bùta lè hujjata wa bayansa dalila ìtàhámaka bilmarji'iyya wa ta'qi wa qati'ur rahim wa tashkish fi nawaya alhasana ila akhir àwọn àti ẹni pé tó bá ti ẹ̀wà bá kan sọ̀rọ̀ fún àwọn tí wọ́n ti rí sí pé tọ́ máa fẹ̀lẹ̀ lọwọ láwùjọ kan abobìnrin lọwọ à ń ṣe kan wẹ́dì abobìnrin lọwọ adébí súnọ́mà abobìnrin lọ́wọ́ à ń ṣe léyá abobìnrin lọ́wọ́ àwọn èèyàn ti rí síse sí tọ́dá ìṣe sí ibú ni tọ́bá wọn sọ fún kan pé kí ìyá fún wọn lẹ́rìí ṣàlàyé ti sọ pé kí wọ́n ma wá ṣe wọ́n ma wá sọ pé orí àwọn alákìídà nù àwọn alákìídà àwọn ẹni ọlọ́ àwọn mọ̀lẹ́ká ẹlòmí ò ní pé orí sọ́wọ́ ajápọ̀ ẹbí ni ọjàpọ̀ ẹbí ọbẹ̀ ẹbí rú gbogbo àwọn ọ̀rọ̀ báyìí làwọn èèyàn máa ń sọ lápẹ̀rẹ̀ ń ṣe ẹgbẹ́ fún yín lápẹ̀rẹ̀ nínú ṣẹ̀ríyà ẹ máa gbọ́ mi o ká ní wípé bàbá tèmi ní ìsìn bàbá mi ló bí èmi èmi jọkùnrin àbúrò bàbá mi tán bílé bàbá mi òun bí ó lè jọkùnrin ó lè jóbi òun wá bímọ ọmọ rẹ̀ jóbi mi ìlẹ́tọ̀ọ́ kí n bọ ọmọ rẹ̀ lọ́wọ́ bẹ̀ẹ́lẹ̀ Yorùbá ẹbí ni wà bá ìṣẹ́bí nínú Islam ẹbí ni wà bá ìṣẹ́bí ẹbí ni wà ṣùgbẹ́bí yẹn alẹ́fẹ́ra wa àwọn ọmọ wọn ò lẹ́tọ̀ọ́ kan bọ́ra wọn lọ́wọ́ tó bí bá jẹ́lẹ̀ àwọn ọkùnrin ò lè rójú ẹ̀ jẹ́mọ̀ sọ ẹgbọ́n tí mò ń sọ yé ẹgbọ́n tí mò ń sọ yé jẹ́ kí n lo anásìrí mọ́ríàmù àbúrò rẹ̀ wà ń bẹ̀ wọn bàbá kan náà ìyá kan náà ló bí wọn tí tánọ́ọ̀sì bá bímọ ọkùnrin tí mọ́ríàmù bímọ obìnrin ọmọ anásì ọkùnrin kò lè bọ ọmọ mọ́ríàmù obìnrin lọ́wọ́ ṣùgbọ́n anas òun lè bọ ọmọ mẹ́ríàmù obìnrin lọ torí kò bàbá lóun wà fún nínú ṣẹ̀ríà ṣùgbọ́n ọmọ wọn òun ò lè bọ́ra wọn lọ́wọ́ tọmọ mẹ́ríàmù bá jẹ́lẹ̀ àtọ́gbójú ọmọ náà ti ọkàn òlé rí jẹ́mọ́ sàníyàn fi clear àti níbà ṣùgbọ́n lẹ́yìn àtẹ̀gàn tábùrò èmi wọn a ní wọ́n ṣe tẹ̀gàn tábùrò ṣẹ̀ríà là ń Tuesday lọ àwọ̀ àwọn ọjọ́ mẹ́wàá tó lóore jù ìjọba bí mo gbé o gbogbo ẹ kọ́ lánìyàn pé òun fẹ́ pa ẹran yá nínú wa ẹ má wa mọ́ ẹ ti gérun orí irun abíyá irun abẹ́ irun mú túbọ̀ mú èkánná ọwọ́ gbogbo tẹ́ ẹ bá fẹ́ gé ń tọ́ dáa ju láàrin òní jímọ̀ sí sunday torí pé tí wọ́n bá ti rósù lálẹ́ sunday lẹ́yìn bá fẹ́ pẹran tó dáa jù gẹ́gẹ́ bí àdìsí yà wà wá àrọ́ọ́dà àádùkún ayọ̀dọ̀ ìyà kẹ́ẹ̀sẹ̀ pé ẹ̀tí lówó lẹ́ran o ṣùgbọ́n ẹ̀rùn rò pé àìbà ẹja ẹsẹ̀ gbin orí wa a ní ọ̀la sátidé a ní ọ̀tọ́la sunday èmi náà ní ìsẹ̀mí òjẹ́rùn lórí náà gbogbo àwọn ìkan náà wá bí àwọn ìtọ́bá yẹ káfá àáfà mọ́rọ̀kọ́ yà bí òyì yọ́ fi dájú pẹ́ta láti lọ́wọ́ náà zòlẹ̀ ìjà ó tó di ìgbàta bá dé ní ìdí ká tó lè gé àwọn nǹkan yẹn ẹjá àbìtẹ̀lẹ̀ súnà Ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́kejì àwọn ọjọ́ mẹ́wàá tó àwọn òrówó lọ ájì iṣẹ́ rí tọ́kọ́ dáa jù ní kéyìn ṣe ájì torí páwọn tó lọ ájì ní ìsìn congratulation tí wọ́n bá rí iṣẹ́ ájì ṣe wọn ò ṣe sìnà wọn ò sọ̀rọ̀ bú wọn ò wú abú wọ́n ṣe bọ́lọ̀ àtànàbí ṣe ni wọ́n ṣe rọjà àkàyà omi wà làdá kí ọwọ́ wa kí wá ní tọ́ka àwa ẹjá gbáwẹ̀ tá a bá lè gbàwẹ̀ mẹ́sàn-án zùlì ìjà 1-9 àwẹ̀ mẹ́sàn-án bá tọ́lọ́mù àdífì bẹ lórí ẹ̀nà àbúdáwì ìjọ léyá àìgbáwẹ̀ ọwọ́ páàkẹ̀ ní jẹun lọ ìdí tá a bá ti dé ní ìdí ọjọ́ ọdún ni a máa jẹun lọ àwẹ̀ mẹ́sàn-án ni kèsà àwẹ̀ mẹ́wàá so ẹni tí ọba wa lè gba mẹ́fẹ̀ẹ́sán ẹgbàwẹ̀ yukafiru sanitize ma bí yátá wà mustaqbala ẹjọ́ gbà wá tí àbá alágbára ká gba mẹ́sàn ẹjá gbá ẹjọ́ àràfà ò àkọ́ lágbára jẹ̀mọ́ kálágbára tíjọ́ àràfà ni o then a tó fẹ́ súnmọ́ lọ ẹjẹ́ kí tìlàwà wa ọ̀pọ̀ láwọn ọjọ́ mẹ́wàá yìí tìlàwà ìmá kírun jàmá ẹjọ́ tó pọ̀ sí ìmá kírun sáfù wájú ẹjọ́ pọ̀ sí ìmá bá tẹ̀síbírọ́tùlì rọ́ọ̀bù ẹjọ́ pọ̀ sí náfílà lọ́sàn lóru náfílà dùá àwọn náfílà rọ̀wá tìmù àwọn alákàbè jìlá lójoojúmọ́ ẹjọ́ pọ̀ ẹ̀dùgbẹ́ nkí kárípa àṣetọ́lọ́ jàmá gbogbo ẹ̀ tó bá lóbi láyé ẹ̀ṣẹ̀ dáadáa sáwọn òbí yín ẹ̀rasọ̀ léyá fún wọn ẹ ra bàtà léyà fún wọn tí ọba jẹ́ wọn ó dùn tó bá tó níbi kẹ́ẹ̀ tó pọn lówó léyà náà ni mo ní fún yín lọ́dẹ̀ thousand fifty thousand ní ìwọ lágbára tó bá kó ní fún yín twenty ten ní bọ́lọ̀ bá ṣe lè yún bíbú sáàtì ní sáàtì wà á máa kó jùlọ alẹ́ rẹ̀ kú falẹ̀ yóò fẹ́ ní máa ta wù bọ́lọ̀ bá ṣe bọ̀ láti rí náà ẹ náwó fáwọn ìyàwó àtàwọn ọmọ yín ẹ dọ̀ wọn nú ẹ̀yin tọ́lọ́ bá ní ẹ lọ ẹ̀rọ aṣọ léyà ẹ̀rọ bàtà tọ́lọ́ bá ní ọyọ glove kọyọ sọ́ọ̀kì tọ́lọ́ba ní ọyọ̀ nìkan ọ̀bù fẹ́yìn ọkọ̀ ẹlẹ́à tọ́lọ́ba ní ọyọ̀ tẹ́ lówẹ̀ ẹ̀rà o ṣùgbọ́n yìí tẹ́ ẹ̀bà lówó lọ ẹ̀mọ́ torí ẹ̀ kẹwàá níbi pẹ̀lẹ́ṣọ́ o ọkùnrin nínú àmọ́ kákò ẹ̀yìn kí ló dé òun òrówó lásọ ní yóò ẹlòmí ìkan lè máa sọkún ìyàwó mi ò tiẹ̀ ní gbọ́dọ̀ sọkọ lẹ́nu mọ́ gbogbo àwọn ẹgbẹ́ yín wọ́n ti ra nìkọ́ọ̀bù wọ́n ti ra gílọ́ọ̀fù wọ́n ti ra jáàbù ẹ̀yin obì ẹ̀mọ́ ìyáyé lẹ́nu ọkọ yín o ìtọ́wálùmí ẹ̀dẹ̀ Nàìjíríà lásìkò yìí orí bá kan ọlọ́mọdé tí wọ́n nira bẹ̀ o kápẹ̀rán lé yá aláta tí wọ́n súnmọ́ lọ lásìkò yìí gbogbo ẹ̀yin ọkùnrin ìbá jẹ́ ẹran àgbo olóṣù mẹ́fà ẹran àgbo olóṣù mẹ́fà wọlé yá tó bá jẹ́ pé àgbò tẹ́ ríra òjòṣù mẹ́jọ mẹ́sàn-án mẹ́wàá lọ èlò wọ́n tà wọ́n ní one twenty thousand báwọn èèyàn ṣe exaggerate ti price ẹran lórí íńtánẹ́ẹ̀tì bọ́n ṣe máa ṣe lọ́dọọdún nù ẹlòmíì fi ń tajà kó lè rérè èrè àjẹpajúdé èmi èké mú fún mi láyé látọ̀dọ̀ tí mo ti la lẹ́sẹ̀ lọ́yẹ́ àáfà la lẹ́sẹ̀ lọ́yẹ́ ẹran chífù bẹ́ẹ̀ ẹran three fifty ẹran one million lè wà ṣùgbọ́n òrì sáìsì tiẹ̀ àwọn ẹ̀dẹ́ ọ̀dọ́ ẹgbẹ́ kò sí ẹ̀sẹ̀ ẹran one fifty ẹran one fifty wà ṣùgbọ́n kò ní tóbi alẹ́ oṣù mẹ́fà wọlé yá tó yé ṣùgbọ́n tó kan lọ dáa jù tó bá jágbó mi àgbo ọlọ́dún kan èyí lò two hundred thousand two fifty èyí o ni na tí ó rájẹ́ gbẹ̀ jẹ́ lórí four seventy five ah, sí ọ̀wà àtẹnà tó chíìpù náà mọ̀jẹ̀ nìkan dẹrù wọ̀ wọn bá tá a bá lágbára wáyé pé mùsòrò lọ sọ́nà yàn bá dán wá ń mùsòrò yóò di mùsòrò hundred sọ̀rọ̀ mi yé tó bá sì rí tó ajẹ́ pé gan wà o ẹ̀ràn ya mọ́ parẹ́ ajẹ́ gan ó wa tá a bá lọ yẹn bá fún aládùúgbò fún ọ̀gá sí ni bàbá olówó ọmọdọ́gbọ́n jẹ́ lọ díẹ̀ díẹ̀ so torí náà ẹ̀mọ́jà abanú jẹ́ nítorí pé ìwà rówó pẹran lé yá èròwó lásọ ẹ̀yin ìyàwó ẹ̀mọ́jà ayé lẹ́bi ọkọ yín ẹ̀yin ọmọ ẹ̀mọ́sọ bàbá yín bẹ tí ọmọ ronú nígbà tẹ́ ni ẹjẹ́ àmọ́ dúpẹ́ fọ́lọ́ ara tó kàn wá òun ni ká máa ṣe Allahu akbar Allahu akbar ó ti bẹ̀rẹ̀ láti sùn ní ìjà wa ìyẹn lórí àfọ àwọn abúlé ìbúnú ọmọ ọlọ́ọ̀bá ni yọnu sí wọn wọ́n ní wọ́n kẹ́bọ̀ sáàrin ọjà Allahu akbar Allahu akbar àwọn àfáàmọ́ pè ní àtẹ̀kìbìrọ́tù lè mọ́tílákọ̀ kí náà máa ń pè ó àtẹ̀kìbìrọ́tù aní àlùmọ̀kọ́ yádà àwọn ìta máa ń ṣe lẹ́yìn kankan láwọn ọjọ́ ọdún àwọn yẹn yàtọ̀ eléyìí ni wọ́n túlẹ̀ ni kì í ṣe pé ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àbí lọ lórí ọ̀kadà mò ń rìn lọ Allahu Akbar níbi iṣẹ́ Allahu Akbar lágbà nínú iléèwé Allahu Akbar Allahu Akbar ẹja màmá ti ọlọ́run ẹja dúró mẹ́rin lẹ́nu níbọ̀ bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ àwọn fẹ́ rí pọ̀tà lè ṣe àràsìkò ni o àwọn ọmọ òrukàn ẹnáwó fún wọn àwọn opó wọn lọ́kọ ẹfi tiwọn náà kún bọ́jẹ́ẹ̀tì yín àwọn ẹbí yín fámìlì bàbá yín fámìlì ìyá yín bọ́lọ́pàá ti bòyìn láti rí ẹ ṣe dáadáa sí wọn gbogbo àwọn ilé àbánú àlìjànná ọlọ́jà sọ̀rọ̀ ayé àsọ̀mọ̀ títí ọ̀sẹ̀ ti bọ̀ ẹjá dómẹ̀ lórí sùpáàkàlà ọmọ dàbí aṣáájú alá